العالمين الحمد لله الذي أحل لنا الطيبات ومنى بعليها وصافيها وحرم الخبائث وحذر من مساويها أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي بين الحرام والحلال صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أيها المسلمون اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الله حرم على المسلمين كل ما يضر بدينهم ودنياهم وما يقل بأجسامهم وعقولهم وما يفسد قلوب قلوبهم وأخلاقهم وما يفسد قلوبهم وأخلاقهم وأموالهم ومن ذلك أنه حرم الخمر وإدمان شربها وتعاطي المحضرات وملازمة تناولها بابتلائها أو شمها أو حقنها أو تدخينها لأن الخمر كل شراب كل شراب آمر العقل فستره وبص عليه ويدخل في ذلك الحشيشة والحقوليات والهروين والقواقين ونوي ذلك من المواد المسكرة باشتراكها في إزالة العقل وبعضها أخبط من بعض وجميعها مفتاح الشر وباب المصائب ومجمع القبائح ومصدر المكاره ورأس كل فاحشة ومنبع كل شر وأصل كل خزي وهي أم القبائح والآثام ولقمة الفسوق والفجور وشراب الغوات والأنصار والسلفة والأوداد فأنا أبي الدجاج رضي الله عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم وفي ذلك ولا تشرب الخمر فإنها مفتاح كل شر أخرجه ابن ماجه وصححه شيخنا الألباني وعند الإمام أحمد من حديث معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشربن خمرا فإنها رأس كل فاحشة أخرجه أخرجه الإمام أحمد في مسنده وفي حديث ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم يقول اجتنبوا الخمر فإنها مفتاح كل شر أخرجه الترمذي وغيره وهو الصحيح في سلسلة الصحيحة وعن ابن عمر رضي الله عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام ومن شرب الخمر في الدنيا فمات هو مدمنها لم يتب لم يشربها في الآخرة متفق عليه وعن أبي هريرة رضي الله أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر وثمنها إن الله حرم الخمر وثمنها وحرم الميتة وثمنها وحرم الخنزير وثمنها وقال صلى الله عليه وسلم كل مسكر حرام إن على الله عز وجل أهدا لمن يشرب لمسكر أن يسقيه أن يسقيه من طينة الخبال قالوا يا رسول الله وما طينة الخبال قال عرق أهل النار أو أصارة أهل النار أخرجه مسلم وعن وائل العزرمي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عن الخمر إنه ليس بداء لكنه إنه ليس بدواء لكنه داء عباد الله وهذا الحديث ردا لمن يتخذ الخمر دواء وإنما هي داء فاتبهوا عباد الله أتاكم ولو أبوا ọba tó tó ọpẹ́ gbà aláàánú ni oníkẹni ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó fi gbogbo àwọn nǹkan tó mọ́ ó ṣe é lẹ́tọ̀ fún wa ní jíjẹ ó ṣe é lẹ́tọ̀ fún wa ní mímu ó ní ohun tó wù wá ń bẹ ká ohun tó wù wá ń bẹ gbogbo àwọn nǹkan tó mọ lọ́wọ́ bá ti lẹ́tọ̀ọ́ fún wa. ọlọ́run bọ́ba lè kẹ́lá jẹ́ yé wa pé kulu washrabu wala tusrifu inna Allaha la yuhibbul musrifin ẹ máa jẹ ẹ máa mu ṣùgbọ́n ẹ má jẹ̀jẹ̀ àpà ẹ sì má mọ̀ mọ́ àpà torí pé ọlọ́run bò nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń jẹ tí wọ́n má mọ̀ mọ́ àpà bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi léwọ̀ gbogbo àwọn nǹkan tó dọ̀tí ọlà àgbọ́dọ̀ dédí ẹ̀ yálà ní ti jẹ ní àbí mímu ọlà àgbọ́dọ̀ dédí ẹ̀ ó sì kìlọ̀ fún àdéhùn mọ̀ yìí gbogbo ohun tó bá jọ gbogbo ohun tó dọ̀tí ẹgbẹ́ rẹ̀ àgbọ́dọ̀ jẹ́ àgbọ́dọ̀ mú àsúná ọlọ́run bá nínú ìjọsìn kò sóró fúnfún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sàn ọlọ́run bá ní ìṣe ìṣiṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni tó ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tó jẹ́ tọ́ fún wa ó ṣàlàyé gbogbo ohun tó jẹ́ wọ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ ọ̀sàlàyé kí àti ẹ̀kọ́ ọlọ́ba níbi náà kọ́lọ́ba rálẹ̀ àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tó ti ẹ̀kọ́ tuntun ti di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo tá a jẹ́ ẹni tó ju sẹ́lẹ̀ fún gbogbo ẹni ọba ṣe ríra gbogbo ohun tí ó bá gbogbo ohun tí ó ó ṣe é léèwọ̀ fún wa pa àgbọ̀dọ̀ dé tiẹ̀ bákan náà ọlọ́run bọ́ba lékè ọlá ó gbogbo ohun tí ọba ti ara tó jogún fún wa yìí jẹ́ ní oríkèéríkèé ara yìí a kọlu nǹkan náà kó má bàa gbogbo ohun tí ọba ti ba làákàyè wa jẹ́ dédì nǹkan náà kó má bàa làákàyè wa gbogbo ohun tí ọba ba ọkàn wa jẹ́ dédì ẹ̀ torí gbogbo ohun tí ó bá ba ìwà wa jẹ́ àgbọ̀dọ̀ dédé ẹ̀ torí kọ́ má bàa ba ìwà wa jẹ́ gbogbo ohun tí ó bá jẹ́ pé yọ́ ba dúkìá wa yọ́ jẹ́ ká máa lò ń lòkulò àgbọ̀dọ̀ dédé ẹ̀ o asòfin sọ wa lára pẹ̀lú ẹ̀ látara àwọn nǹkan tí ọlọ́run bá bá lékè ọlá ṣe léèwọ̀ yìí nínú wọn tó ṣe léèwọ̀ òun náà ni ọtí wà àti àwọn ọmọ ìyá rẹ̀ èyí tó ṣe pé àwọn èèyàn mú lónìí nínú rẹ̀ ń bẹ tó ṣe pé múmu lọ́ba lọ fífi ń àwọn èèyàn léèmọ̀ láwùjọ tá a wà yìí ń bẹ nínú rẹ̀ fífí lọ́bá lọ fífi ń àwọn èèyàn léèmọ̀ láwùjọ tá a wà yìí ń bẹ nínú rẹ̀ lílò iná lọ ń sì àwọn èèyàn láwùjọ tá a wà yìí kódà àwọn míì ń bẹ wọ́n gbà bí abẹ́rẹ́ ni tí sì ń hàn wọ́n àwọn míì sì ń bẹ tó ṣe pé òun ò tiẹ̀ bá kankan lọ nínú rẹ̀ tó ni wọ́n tó ṣe pé àwọn èèyàn ń lò láwùjọ tá a wà yìí tí sì ń ba làákàyè wọn jẹ́ gbogbo àwọn nǹkan yìí wá ní islam pè ní ọtí fún wa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ oyè wa nípa pé ohun tá à ń pè lọ́tí òun náà ni gbogbo ohun tí bá mú yàn ń rírà ohun tá à ń pè ní ọtí gbogbo ohun téèyàn bẹ́ẹ̀ ti mu tàbí ohun tó bẹ́ẹ̀ fín tàbí ohun tó bẹ́ẹ̀ lò tọ́wọ́ àjẹ́ pé ó yí làákàyè rẹ̀ po ó di ohun tó ṣe kó dí dáadáa làákàyè rẹ̀ kò jẹ́ ọmọ ohun tí ń ṣe má irú nǹkan yìí abẹ́ ọtí náà lọ́wà lókè wá jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n fi kà á sí fún wa gbogbo ohun tí àwọn èèyàn ń mu lónìí táwọn èèyàn ń jẹ lónìí títí hàn wọ́n léèmà ìdájọ́ ọtí iná ìdájọ́ ti ń bẹ fún ìdájọ́ ọtí náà ìdájọ́ rẹ̀ lókè wá jẹ́ pé ohun tá a fẹ́ gbéyàwó lénìí òun náà ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn èèyàn mu láwùjọ tá a wà yìí ń kó bá wọn ìbà akáyé wọn jẹ́ títí yí akáyé wọn padà kódà ń sọ ẹlòmíì di wèrè láwùjọ kódà ń sọ ẹlòmíì dẹni tó ṣe pé ń pa fẹyàmọ́ rẹ̀ lọ́rùn ń sọ ẹlòmíì dẹni tó lè sùnmọ́ ń sọ ẹlòmíì tó lè mu ó yí ni èyí tá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní mu gbó lónìí tó jẹ́ pé igbó yìí ó sì ń yí àwọn níwèrè igbó yìí ó ń yí wọn lọ́pọ̀lọpọ̀ igbó yìí ó jẹ́ nǹkan tó ṣe pé kò jẹ́ mọ̀ ò gbélé mọ́ ọbẹ̀ ti sá nínú àwọn kan tó ni pẹ̀lú àna ọlọ́run nínú àwọn kan tó ṣe pé ń fún àwọn èèyàn ní pọ́blẹ́mù àti àwọn nǹkan tó rọ́pò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀mí àmà fúnra wọn lábẹ́rẹ́ tó ṣe pé abẹ́rẹ́ yìí a sì máa dà wọ́n lọ́pọlọ́rú tó sì jẹ́ pé wọn a sì máa lò gẹ́gẹ́ bí oògùn láwùjọ tá a wà lónìí àwọn míì ń bẹ sálángà àtijọ́ iná làwọn mú gẹ́gẹ́ bí ohun táwọn máa fi símú tó di ọwọ́ ọ̀sán méjìlá tóòrù ti yọ lu òlé ti sálángà yìí yóò máa gbé àwọn àwọn oòrùn kí wọ́n máa jáde láti inú sálángá ìwá èyí táwọn máa fọ́ bomú pé ìwò ní rìn àdúgbò màjá gbádùn àtóúnjẹ ló tún jẹ́ fáwọn ọmọ burúkú kan lónìí táwọn kẹ̀dí lọ jókòó tì tí wọ́n sì máa fi símú tí wọ́n máa fi láwọn fi gba agbára gbogbo eléyìí ń yí làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pó láwùjọ tá a wà tí sì ń ba làákàyè wọn jẹ́ tó sì jẹ́ pé gbogbo ẹ̀ oko ọtí náà ni àwọn olùmọ́kà sí torí pàdánù wa Muhammad sallallahu alaihi wa sallam lórí bẹ́ẹ̀ fún wa pé gbogbo ohun tí bá ti máa ń mú yàn ríra ọtí ni o gbogbo ọtí sì nìyí èèwọ̀ ní í ṣe àwa tá a jẹ́ òsìn ọlọ́run àwọn nǹkan tá a wí ti ń yí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ yìí wọ́n lè jọra wọn lọ bákan náà ìsì ń ba ara ẹnìkan jẹ́jà ara ẹlòmíì lọ ẹlòmíì bẹ tó ṣe pé èyí tóun bá mu bí ó ṣe yárayára ba ara rẹ̀ jẹ́ tó ṣe ba làákàyè rẹ̀ jẹ́ sí tó bá mú mi wẹ́rẹ́wẹ́rẹ́ ní ọ̀rá máa bá ọpọlọ rẹ̀ jẹ́ ọ̀nà àti lọ́dọ̀ ẹlòmí tó ṣe pé ohun tí ọ̀rá ba ọpọlọ eléyìí jẹ́ tóun bá igba mú ní wàrà ń ṣètà lọ́pọlọ ó ti yípo lójú ó ti yíbò gbogbo ẹ̀ pátá misahu shan ó sílẹ̀kùn aburú ni ó fún àlèhùn mọ̀ lónìí gbogbo àwọn nǹkan mímu yìí àwọn nǹkan jíjẹ yìí ó kó fìtínà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí yálà lọ́kùnrin àbí lóbìnrin ó sì je ẹnu ọ̀nà àbáwọlé fún gbogbo àwọn àdánwò yẹ́nyá tó wọlé tọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láì jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó jẹ́ nìkan tó ìpọ́ kọlù fún rẹ̀ bí kò sí pé látara ohun tí ń jẹ yìí àti ohun tí ń yìí ó ti ṣe kò àwọn àdánwò ìtagbára tiẹ̀ ní ọ̀ká má bákan náà ó di pé àwọn èèyàn wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdọ̀tí yìí máa wọn ọ̀pọ̀ ohun tó ṣe pé orí wọn ò pé bákan náà ọfà ohun tí wọle aburú fi wọlé ó sì fa ìpìlẹ nínú òfò ilé ayé fún ọpọlọpọ ẹlòmíì kí ọ là ń bẹ̀ tí tó fi dòní kọlọ̀ǹbà kọlà wàhálà èyí gbogbo nǹkan yìí ọtí àtàwọn ọmọ yìí ó gbogbo wọn pátá ọmọ ńlá ni wọ́n sì jẹ́ àwọn ẹ̀sẹ̀ tó ṣe pé téèyàn dé ṣe fẹ́ àwọn ẹ̀sẹ̀ lálálálá lẹ́yìn kó sí o bákan ọ jẹ́ òkèlè téèyàn bá wọlé sínú kéèyàn fi jẹ́ pòkì láwùjọ nígbà téèyàn bá ṣe gbé sínú bákan náà téèyàn ṣe di pé èèyàn mú èèyàn tó ṣe ọrụ inú ọ̀rọ̀ kan tí àfa àbúdá dá tó ṣàlàyé fún wa tàbí pàtàkì ni látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àwòsọ ní khalili ó ń sọ ọlọ́run bá sọ àwọn àsọtẹ́lẹ̀ fún mi nínú àwọn àsọtẹ́lẹ̀ tí ó ń sọ ọlọ́run bá sọ fún àbúdá dá náà ni pé wala tashrabul khamra wípé máa mú ọtí o fa tó ń fi ọtí ni kọ́kọ́rọ́ gbogbo yẹn pẹ́ bá rí pé mú ti wá kọ́kọ́rọ́ èyí tó ṣe pé téèyàn bẹ́ẹ̀ ṣe rí ilẹ̀kùn aburú iná ló sín fúnra rẹ̀ ẹni ó lọ́tí ó ti sílẹ̀kùn aburú fúnra rẹ̀ okùn máa wọ náà kó sì máa wọ inú aburú lọ kó sì máa tẹ́ afábímọjá ló àdìsí jáde ní àdìsí three thousand three hundred and seventy one Ahmad àwọn gba alátọ́dọ̀ mọ́ádọ́ ọmọ jábàlì náà torí kí ọtí tẹ̀ ń wò yẹn òun ni olórí gbogbo ìbàjẹ́ pátápátá àfáwa ibn abbas òun náà ti sàlàyé fún akóńtì ọlọ́run bá sọ báyìí pé ìjìṣẹ́ níbo lọ kọ́mọ́rọ́ ẹ jìnà sọ́tí o ha miftahu kulli sharr torí pé òun ni kọ́kọ́rọ́ gbogbo aburú pátápátá àwọn àtàjẹ́ muhammad sallallahu ó sì jẹ́ ọmọ kí ní ó padà máa ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ó jẹ́ ó jẹ́ hawa in huwa ilawa wahyun ha ó ń sọ ọlọ́run bó pẹlu pẹ̀lú fẹ́nu ìwọ̀n tí wọ́n bá fẹ́ràn náà ni ó jẹ́ ó ń sọ ọmọ wọn ń pè ní igbó ni ọmọ wọn ń pè ní sìgá bẹ́ẹ̀ náà ọmọ wọn ń pè ní èyí táwọn èèyàn lónìí àtàwọn bẹ́ẹ̀ lọ àwọn ṣíṣà gbogbo àwọn nǹkan yìí ó ń sọ ọmọ gbogbo wọn ṣùgbọ́n o ọ sọ ọ̀rọ̀ kan tó fi de gbogbo wọn mọ́lẹ̀ gbogbo orú ìran yìí ó ní pé kó ló mo kéré ọmọ gbogbo ohun tí bá máa mú yẹn ń rírà pátá téèyàn fi ní mọ ohun téèyàn ń sọ mọ́ téèyàn fi ní mọ ohun téèyàn ń ṣe mọ́ òun là ń pè pé yẹn ń rírà ẹni tí ó bá mọ ohun tí ń sọ mọ́ lẹ́nu tí ó mọ ohun tí ń ṣe mọ́ tí ó fi tóun wà mọ́ tí làákàyè rẹ̀ tó ti jẹ́ kó ti dorí kodò ó sọ ọlọ́run bá ní pé gbogbo ohun tí bá máa mú yẹn ṣe bẹ́ẹ̀ ọtí ni o ọ̀kúlù mọ́sítẹ́rẹ́ ni haram gbogbo ohun títí mú ń rà báyìí èèwọ̀ ni a gbọ́dọ̀ jìnà sí ló sọ wípé nínú àti Muhammad sallallahu alaihi yìí yé ń bẹ̀ pé dààmú lọ sí bá sàlàyé fún wa nípa pé fún mi lànẹ́bí ti ní ká má mu igbó ẹmu wá fún mi níbo lànẹ́bí ti ní ká má mu àní mo fẹ́ gbọ́ níbo lànẹ́bí ti ní ká má mu sìgá níbo la ti fẹ́ níbo la ti fẹ́ irú àdéhùn yìí lódodo torí pé gbogbo àwọn nǹkan yóò sí lójú ayé àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí ọlọ́run bá jẹ́ wa pé kullu muskirin khamr gbogbo ohun tí bá máa ń mú yàn ń rà ọtí ni o wa kullu muskirin haram gbogbo ohun tí bá ti máa ń mú yàn ń rà pátá èèwọ̀ ni àgbọ̀dọ̀ dédé ẹ̀ ló ń sọ ọlọ́run bá tó wá sọ síwájú pé wa man shariba al-khamra fi dunya ẹni yóò tọ́ba wa mọ ọtí àtàwọn ọmọ ìyá rẹ̀ yìí láyé fàmọ́ àtàwọn wà yóò irú ẹni bẹ́ẹ̀ wá kú lẹ́yìn tó ń jẹ pé àwọn nǹkan yìí bẹ ní ikùn rẹ̀ lámúyẹ tó bẹ ọ̀wá tó bá lọ ọba lámúyẹ ṣòrọ́bù àfihàn rírà irú ẹni di kẹyìn àti mùsùlùmí ló gbé àdìsí jáde àdìsí yìí ó ká pé àti ọtí àtàwọn ọmọ ń bẹ ń gbé fún ẹni tó ṣùgbọ́n òun yàtọ̀ sí àwọn nǹkan yìí lórílẹ̀ ayé ó ń ṣe ọlọ́run bá lẹ́ni tó bá mú lórílẹ̀ ayé tí ò bá irú ẹni bí òní mú mọ́lọ́jọ́ gbọdọ̀ o àfa àbò ìrọ̀ ti ṣe fún wa ó ní pé inna Allaha harrama al-khamra wa ha dájúdájú ọlọ́run bọ́ba àdékẹ́ ọlá ó ṣe é léwọ̀ ọtí àtàwọn ọmọ ni ó ti ọ ọ tọ́tí ọ ọ̀ gbọ́dọ̀ o si sì ta ìròyìn gbogbo àwọn tí bá máa ń mú èèyàn rírà báyìí èèyàn gbọ́dọ̀ ta kódà pé mọ́ kéèyàn ta abẹ́rẹ́ èyí tó yẹ kó bá gbà yóò máa mú èèyàn rírà èèyàn ní ni èèyàn ta èèyàn sì gbọdọ ra, owó ni bákan náà òkú àtowó ni àtowó ni bó ń bá ti sọ oṣù ọlọ́run bá sọ́ra pé kúlù muskirin haram gbogbo ohun tí bá máa ń mú ìyàwó ń rà pátá èèwọ̀ ni o inú nǹkan tá a sì mọ̀ pé ń mú ìyàwó ń rà láwùjọ yìí ní gbówá o àtàwọn ọmọ ìyá rẹ̀ táwọn èèyàn mú lónìí tó sì jẹ́ pé oṣù ọlọ́run bá ti ṣàlàyé lórí rẹ̀ torí pé àwa ó tún kú lórílẹ̀ ayé àwọn èèyàn tó máa mú nǹkan ẹ̀mí tó tún yàtọ̀ sí ìtawà túmọ̀ yìí oṣù ọlọ́run bá ti fi iná alọ́lọ́ yà á zọwọ́ jẹ́lẹ̀ ahdan ànábì wa sọ̀rọ̀ ìpè ọlọ́run ọba ó ti gbé àdéhùn ọlọ́run ọba ti gbé àdéhùn lè máa ń yẹ ṣọ́rọ̀bọ̀lù mọ̀síkírà fún gbogbo ẹni yóò ti bá máa ń mu ihun tí máa mu ń rà ẹni yóò ti bá máa mu lórílẹ̀ ayé à ń yẹ síyàhù ti lọ́kọ̀báàlì à ń yẹ síyàhù ti lọ́kọ̀báàlì wọ́n fún mu nínú tínà ti lọ́kọ̀báàlì tọ́wọ́ ìjọba ìdàkìyàmà àwọn sábẹ́ ọmọ wọn pè ní tínà ti lọ́kọ̀báàlì ó jí wọn bèèrè pé ya Rasulullah wa ma tinatul khabal kí là ń pè ní gbólóhùn yìí òun tí ọlọ́run bá ní pé araku ahli náà oògùn àwọn ará ilé náà nì nígbà tí náà bá ju àwọn ará ilé náà oògùn tí wọ́n máa jáde lára wọn oògùn yẹn làwọn máa wá mu gbogbo ẹni ọba jẹ́ ọlọ́tí àtàwọn ọmọ ìyá rẹ̀ lórílẹ̀ ayé iná ẹ̀ ni wọ́n mú kìyà kó tiwa ló dé ní àdé two thousand and two. bákan náà fáwọn wá ilẹ̀ àdúrámì ọ sọ̀làyé fún wa pé ó ń ṣe ọlọ́run bàbá àlékè ọlá ó rí ẹnìkan ó jẹ́ dókítà dókítà yìí fẹ́ fi ọtí ọfẹ́ fi ṣe ìwòsàn fún ẹni tá rẹ̀ ń ṣe ó ń ọlọ́run sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí báyìí pé ẹ̀rí ọtí ọtí ẹ máa ṣe ìwòsàn ẹ̀rí gbogbo ohun tá ń pè ní ọtí àtàwọn ọmọ kèé máa ṣe ìwòsàn tọ́lẹ́lòmí lè máa ní kí ha tó bẹ́ẹ̀ ṣe rẹ̀ ń báyìí tóun bá ṣe gbégbó méjì lóra báyìí egun lè ní ẹlòmí lè sọ pé ha tóun bá jí láàárọ̀ tóun wíìkì báyìí tọ́sà di ọwọ́ bí aago mọ́kànlá kó wọn ọ̀ra rí sálángá kọ́ ọ̀ra máa gbé èéfín jáde kọ́ máa gbé ohun jáde tóun bẹ́ẹ̀ ṣe jókòó sí nígbà tábẹ́ rí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún egun lè wá bóun bá fẹ́ ro oko éèkè àwọn nǹkan yìí ṣe ìwòsàn o lakin náà wò dá àìsàn gangan ni wọ́n ó ń sọ ọlọ́run bá jẹ́ ó yé wa wípé ọtí àti àwọn ọmọ ọyá rẹ̀ àìsàn lèyẹn máa ń rí bẹ́ẹ̀ kìí ṣe ìwòsàn rárá eléyìí náà ni ó sì máa jẹ́ ó yé wa pé àdéhùn yìí ló jẹ́ ìfọ́nilẹ́nu fún gbogbo ẹni yòówù tó pera rẹ̀ láàfáà láwùjọ yìí tí wọ́n ń fi ọtí tí fi ń ṣe oògùn ìwòsàn fáwọn èèyàn ó lè dá sínú tàdá fún wọn ó lè fi ṣe àgbo fún wọn àtọ́nírànrẹ́ ogun táwọn àwọn àlùfáà ń ṣe láwùjọ wa yìí tí wọ́n sọ pé ọtí ni ẹ fi lò ó ọtí ni ẹ fi kì í kó lè bá ṣe ara lóge dáadáa kó lè bá jẹ́ ká ló wúlò dáadáa kó lè bá wúlò fún ta fẹ́ fún àdìsí ìjọ yìí wà nípa pé gbogbo ẹni yòówù tó bá sọ wí eléyìí fún ọkọ ọmọ pé fìtínà ló gbé fún ọ lórí tẹ̀mí ayé o gẹ́gẹ́ bí ọ̀kan náà ọmọ ìyá wa ó ní pé òun ò mọ tírí láyé látọ̀dọ̀ àfa lòun ti mọ tí o látọ̀dọ̀ àfa lòun ti rọ́tí mu o àáfàá ló gbóògùn fóun oògùn ọ̀hún lọ́ba di pé oògùn yí ọtí lè kí o ọtí wo ni a ní ọba sọ tí ọ̀mùnà à àáfàá ọtí tó ojú oníkàwá mùsùlùmí ọmọ àmọ́ ní ọ̀ọ̀ ìbá fẹ́ fi kọ oògùn fún ọ ni bí eré bí àwàdà ẹni yìí lòun ò mọ ọtí láyé látọ̀dọ̀ àáfàá lòun ti mọ ọtí látọ̀dọ̀ àáfàá lòun ti tọ́ ọtí wò látara oògùn tó fóun àwọn àáfàá yẹn kún àwùjọ wa yẹrẹ pẹtẹ tó ṣe pé wọ́n ń dá àwọn èèyàn wọ́n ń dá àwọn èèyàn lọ́tẹ̀ wọ́n sì ń hẹ́ àwọn èèyàn léèmà látara ògùn tí wọ́n bá fún àwọn èèyàn tí wọ́n ní pé kí wọ́n fi ọtí kì bọ́hun tí ànábì wa Muhammad sallallahu alaihi sọ ànábì sọ pé innahu laysa bi dawa ẹ̀rí ọtí tẹ̀ ń yẹn ọtí ẹ̀ máa ṣe wòsàn kò sí wòsàn lára ọtí àìsàn gangan tí ọ dájú pé gbogbo ẹni yòówù tó bá pèrè ẹ̀ láwùjọ yìí tí bá ń tí bá ń sọ fún wa pé ọtí ìwòsàn lọ́jẹ́ ẹ fún ní méjì wípé sọkúsọ ní sọ ìwíkúwí ní wí ọ̀rọ̀ kọ́rọ̀ sì kún ẹnu ẹ̀ torí pé ọyà pàṣẹ wa Muhammad sọ bá pé iná wọlé ọtí o láàkín náà ò já àìsàn àbá àtẹ́gbèsí ló gbé àdísì jáde ní àdísì two thousand and forty six ti alibanisi bá jẹ́ ló tẹ̀wá àdísì lálàáfíà àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ sọ ọlọ́run ọba fi mú àwọn ọ̀rọ̀ bẹ̀rù àti àwọn ọ̀rọ̀ jáyà àti àwọn ọ̀rọ̀ tó yẹ pé yẹn ó fi wò pé ah! gbọ́dọ̀ mutí ẹ̀mí ó ọtí rárá fi lè dáa ẹni tó jẹ́ èèyàn ní kẹ́kẹ́ ògbọ́dọ̀ débi ọtí rárá pápá jùlọ tó bá ti ríra rẹ̀ ní mùsùlùmí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ọ̀rẹ́ tó dájọ́ rẹ̀ ọtí lọ ṣùgbọ́n ní ọbẹ̀ ìjọ́ rẹ̀ ọmọ sọ́bẹ̀ yẹ́pọ̀ rẹ̀ débi pé mùsùlùmí ni òun tó pe náà ni kò fi ọ̀rọ̀ ọtí lẹ̀ ó sọ ọlọ́run bá sọ nínú àdìsí kan tó gún régé tí a fa abdullahi nínú ọmọ ọba àgbàyẹ̀wò alọ́sọ̀dọ̀ ń tẹ ọlọ́run pé mọ̀nsẹ́rì balẹ̀ kọ́mọ́ra ẹni yóò sọ bá mọ ọtí lam yóò kó balẹ̀ lọ́hùn láhùn sọ̀lẹ́ àti àrùbáyìn ní sọ́bà ha ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá kò ní gba ìrun lọ́wọ́ rẹ̀ ìrun tó bá kí fún òdìdí ogójì àárọ̀ fàyín tábà tábà Allahu alayhi tí rẹ̀ níbẹ̀ bá wá ronú pìwàdà ọlọ́run bó gba tuntun bá rẹ̀ àwọn olùmọ̀ ní pé kí ni túmọ̀ àdéhì wọ́n ní rẹ̀ náà ni pé má yẹn ṣùgbọ́n bí bí kéèyàn máa fi apẹ̀rẹ̀ mi ní o ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ rẹ̀ látara kó mu ọtí ó mu ọtí ẹyọ kan ọtí lọ́jọ́ tọba wá kírun fódìdí ogójì ọjọ ọlọ́run bó ọba àlékè ọlọ́run ní gba irun yẹn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tọ́ba ronú pé wàdà bó gba tutù bá rẹ̀ fàyìn ní àádá tọ́ba tún ọtí yẹn dáàmú yóò kó bá lò láwù láwù tàdà ha ọba àlékè ní gba ogójì fàyìn sábà sábà lọ tún ronú pé wàdà bó gba bá àdìsí yìí wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin tí mú ti ronúkúwàdà ọlọ́run gbogbo àtúbà rẹ̀ tí mú ti ronúkúwàdà ọlọ́run gbogbo àtúbà rẹ̀ ọba dẹ̀lẹ́ kẹrin fàyíntàbà lámìyẹtòbò lọ́hùn alẹ́ ọba wa di kó bá ẹtúbà lẹ́lẹ́ kẹrin ọlọ́run bò nígbà tútúbà rẹ̀ mọ́ ọ̀sàkọ́ omi náà rí kọ̀bẹ́ẹ̀l wọ́n wá fún mu nínú odò kọ̀bẹ́ẹ̀l àwọn sàbí béèrè wípé kí là ń pè ní náà rí kọ̀bẹ́ẹ̀l pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọtí bẹ́ẹ̀ lọ́dà àbẹ̀láìgbọ́n náà wọ́n wọ́n ní pèrè Abdullahi ibn Umar yá àbá Abdurrahman wọ́n máa náwó lọ́kọ̀bẹ́ kí là ń pè ní náwó lọ́kọ̀bẹ́ Abdullahi ibn Umar sọ pé bẹ́ẹ̀ ṣe bí mí bẹ́ẹ̀ náà wà láwa náà fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ náà bá sọ pé nahrun min sadidi ahdi nar odò náà àti àwọn ọmọ ìyá rẹ̀ lórílẹ̀ ayé tí wọn bá máa mú bí igbó bí cocaine iná ẹ̀ ni wọn mú tọ́ba ìjọba ìdàlù kìyàmà àwa ta jẹ́ ọmọ ìyá wọn ṣe fún ni ní dáadáa nílé ayé tọ́ba tó wá díjọba ìdàlù kìyàmà yóò tún wá jẹ nǹkan ni láti pé kéèyàn orí pé ọmọ Wọn wàá fún yẹn oògùn àwọn ará ilé iná ni wọ́n tún fún èèyàn mú kéke èèyàn mú látara pé èèyàn mu ọtí èèyàn mu gbó èèyàn mu kókè èèyàn mu sìgá lórí ilé ayé gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún pé kullu muskirin khamr wa kullu muskirin haram gbogbo ohun tí bá máa mú èèyàn rírà pátá ọtí ni o gbogbo ohun tí bá ti mú èèyàn rírà èèwọ̀ ní ká jìnà sí àfọ àjábí wọn Abdullah ọ̀sán láì fún agbóhùn tí ọlọ́run bá sọ báyìí pé man kana yu'minu billahi wal yawmil akhir ẹni yóò tọ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn fọ́lá ayẹ́kùn ọdẹ alàmà ìdàtí yẹ́ṣùrọ̀bà léyẹ́lẹ̀ kọmọ̀ ọ̀gbọ́dọ̀ jókòó sórí tábìlì èyí tó ṣe pé wọ́n kọ ọtí lé lórí eléyọ́ máa jẹ́ àkíyèsí fún wọ́n tó ṣe pé owó pèwé mu ọtí ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń mú ẹjọ́ máa ń lóde ni tẹ bá ṣe jọ lóde tábìlì kan náà ni wọ́n jọ lẹ́jọ́ wa wájú yín bí wọ́n bá ṣe ń gba màtínà sọ́dọ̀ tí wọ́n ń gba kòkákòlà tó ń gba pepsi bẹ́ẹ̀ làwọn máa gba trọ́bì làwọn máa gba díyàdíyà làwọn máa gba gúdà sọ́dọ̀ ẹ sì jọ kọjú dára yín ni gbọ́hun tó ń ṣe ọlọ́run ọba sọ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam pé man kana yu'minu billahi wal yawmil akhir ẹni yóò tọ́ bá gbọ́ lọ́wọ́n bá gbà àtọ́jọ́ kẹ́yìn fala yaq'ud ala ma'idatin yashrabu 'alayha yushrabu 'alayha al èyí tó ṣe pé wọ́n mọ ọtí ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ jókòó ń bẹ̀ o àwọn olùmọ̀ ní pé tí wọ́n mọ ọtí ń bẹ̀ áyí tí wọ́n mọ ọtí bẹ̀ yìí háàlì yẹn áwọ̀ ní mọ̀ọ́mọ́dọ̀ ṣé tábìlì tó ṣe pé wọ́n mú ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni àbẹ́yìí tó jẹ́ pé tábìlì yẹn wọ́n fi máa mú ọtí wọ́n ní méjèèjì náà ló kó sínú o tọ́bẹ̀ mọ̀ pé tábìlì yìí ọtí wọ́n máa fi mú má jókòó ń bẹ̀ fi wọ́n wá ní wọ́n jókòó síwájú rẹ̀ o látara ọ̀rọ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tọba tí wàá gbọ́yé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ó ti wàá gbọ́yé pé ah, ó ti wàá le jù kọ́ wàá jẹ́ pé wọ́n tẹ̀ wàá kú ọtí lé lórí ìwọ́ wàá jókòó níbẹ̀ òtún tó fa o ìhun tó fa àwọn olùmọ́sàlàyé pé àwọn màláìkà ọmọ gbogbo nǹkan ọlọ́run bá lọ́mọ gbogbo nǹkan báwọn màláìkà bá ti ń dé wọn ò fẹ́ mọ̀ pé ìwọ ń tiẹ̀ màtínà ló mú àbí sẹ́mínà fún tiẹ̀ àwọn náà dé wọ́n bá tọ́bì níwájú rẹ̀ ah, ìwọ náà ti dọ́lọ́tínú wọ́n jọ kọ ọkọ̀ mọ́ra wọn ni o torí pé fọ́tò rẹ̀ tí wọ́n bá mú dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló lè ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ nípa pélé yìí ọba wọn sí ń bẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan làwọn náà mọ̀ má bà pé wọ́n kó ẹran kọ papọ̀ wèrè èèyàn tàbí wọ́n kọ papọ̀ tó lọ́ba jókòó síwájú wọn ah. ọya yọ̀bù fún o tòun tí ọlọ́run bá ní pé ẹni wọn bá gbọ́ ọlọ́run bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn kò gbọ́dọ̀ jókòó sí tábìlì èyí tó ti pé ọ̀sìn bẹ̀m̀bẹ̀ bákan náà abdullahi ibn amori ó sàlàyé fún wa pé anabi muhammad sallallahu alaihi wasallam pé màmá àtàmì ní ummati ẹni yóò tó bá kú nínú àwọn àlè mi wọ́n ọtí òrónúkú lórí ẹ̀ tẹ́ ọtí mú náà ìyẹn ni pé ọtí ọ ń bẹ nínú ohun tí ń jẹ tí ń mu kò rọdún wàdà kó ń bẹ tí kò fi dé hazamallahu alayhi shurbaha fil janna ọlọ́run ọbọ̀ ṣe é léèwọ̀ fún ọtí tí ń bẹ lálùjẹ́nà kò ní rí ó káwọn nípa pé láàyè àánì fi kò ní wà nínú kan ẹnìkan náà ṣoṣo tó bá ọtí àti ọtí jọ́gbìn alìkìyàmà ìlà mọ̀ǹtà àfẹ́ntọ́ bá ronú pìwàdà kò níbi ọtí ìdílé ayé lókun ẹ̀yin èèyàn ni ló fi wá jẹ́ pé gbogbo ẹ̀ńtẹ́ bá rí tí ń mu ọtí tí ń mu igbó tí ń mu sìgá tí ń mu kokéènì àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ nínú nǹkan tí máa ń yí àwọn èèyàn lọ́pọlọ yìí kìlọ̀ fún wọn torí kọ́ má jẹ́ pé yóò jẹ́ àdánù fún oúnjẹ wẹ̀ àti àmọ̀ kí láà ihun tí mo mu tó korò lórílẹ̀ ayé tí jẹ́ pé ó mú dáadáa wá gan fún mi ó tún wáá jẹ́ kó fi lé àwọn dáadáa tó pọ̀ fún mi ń ó tún lè ni torí pé ń sọ ọlọ́run bá ní pé ẹni yòówù tó bá mu ọtí láyé irú ẹni bẹ́ẹ̀ kò ní mu ọtí tíjọ́ àgbèdè àwọn ọlọ́run nínú tẹ̀sán tá a ti máa ń gbọ́ tó ìjẹ́ pé àdìsí tó gún régé ni bó ti ẹ̀ máa ń mú wá pé ó ń sọ ọlọ́run bá ní pé o ìyá àbàjẹ́ ni ọ̀rọ̀ nínú àwọn tó ti lọ sáájú wa òpin ọmọ àfáàná sọ pé ìtẹ́nibúlò kọmúra ẹ̀jìnà sọtí o fa ìnáha ọmọlẹ kọba torí pé ọtí tẹ̀ ń wò yẹn ìyá àbàjẹ́ ni o ìnà òkà ní rọ́jú lomi mọ ọ̀kọ́lá kọ́bílápọ̀ torí pé arákùnrin kan bẹ nínú àwọn tó ti lọ sáájú yín ta àbàdà ọjẹ́ nìkan tó yẹ pé olùjọsìn ọba ni fa àlàkọ́sìhò ìmọ̀ràn àtọ́ni gọ̀wíyàtọ́ni báyìí ni arábìnrin kan tó jẹ́ ẹni tí ń ṣe ọjẹ́ nìkan tó kókó ó kó wa ara rẹ̀ bá kí ló ṣe fún fàárì sàlàtì ilé ìjà àríyátàhà arábìnrin ọrẹ ọmọ ọ̀dọ̀ rẹ̀ lóbìnrin kan ọrẹ ọba yìí pàkọ́ ọ̀lẹ̀kìlá ọwọ́ anìkan sọ fún báyìí pé iná nẹ̀dẹ̀ ń ka ní ṣahádá mo mà fẹ́ jẹ́ kọ́ wà ní mo pè ọ́ láti jẹ́ pé bá ń ẹlẹ́rìí mo pè

ọmọdé wọ́n fẹ́ jẹ́ kó ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta báyìí ni arákùnrin ti wá wò gẹ́gẹ́ báwọn sọ fún wa wọ́n ní pé arákùnrin òun fojú wò pé bóun bá bárábìnrin yìí bóun bá ṣe ṣe bá ṣe ṣe kúṣe ah, ìyá ẹnìkan ní ọ̀jẹ̀ ọmọ ẹnìkan ní ọ̀jẹ̀ ẹ̀gbọ́n ẹnìkan ní ọ̀jẹ̀ ìyàwó ẹnìkan ní ọ̀jẹ̀ ah, ó tún sọ́dọ̀ ẹlòmíì bákan náà tóun bá pa ọmọ ah, ọmọ ọlọ́mọ lòun pa. ṣùgbọ́n tóun bá mu ọtí kò rò papọ̀ mọ́mọ ìdé ènìyàn kankan gẹ́gẹ́ bójú tóun fi wò ó báyìí ló ṣe di pé mu ọtí o nígbà tó mu ọtí ó mu ọtí ìgò kan ó mu ọtí gíláàsì kan tán fún mu tó mu tán ó tún béèrè mi ọ̀la zìdíìnì bá lékún sí tẹ́bí ah, kìí iṣẹ́ máa rí ní tẹ́bí kìí iṣẹ́ máa rí ní fàlámù yàrá máa hátà wakọ̀ àlẹ́ nígbà tó di kó mú dáyé kan ọmọ ohun tí ń ṣe mọ́ tí tó fi bá arábìnrin ságbèrè tí ó sá fún wọ̀kọ́ sàdà nẹ́sì ó sì tó pa ọmọ tí ọ̀fẹ́ pa àfáwa òsùnmọ́ bọ́nà fan òun ní mú ìtàn yìí wá fún wa látara bí ó pé fọjì sẹ́ni bolo kọ́mọ́rọ́ ẹ̀yìn èèyàn ní ẹ̀jìnà sọ́tí o àfáwa òsùnmọ́ bọ́nà fan yìí àwọn olùmọ̀ ní pé òsùnmọ́ náà máa ó mú ìtàn yìí wá láti jẹ́ ká lè bá mọ iṣẹ́ èyí tí ọtí ń ṣe tó fi ṣe déédéé ohun tí ó ń ṣe ọlọ́run bá fi pè é ní umulukọba tí ìyá àwọn ọ̀bàjẹ́ ni torí pé téèyàn bẹ́ẹ̀ ṣe ṣe pé ẹ̀ṣẹ̀ kan ń bẹ téèyàn ò lè rọ́lù kò sí téèyàn bẹ́ẹ̀ ṣe mu ọtí téèyàn fi mọ ohun tí ń ṣe mọ́ téèyàn bẹ́ẹ̀ ṣe mu igbó tó fi di pé rí èèyàn yí kọ̀tẹ́sí ọ̀hún téèyàn ò lè rọ́lù o eléyìí lọ́fà tí àfa Usman fi bá wa mú ìtàn yìí wá pé ká lè bá a mọ̀ pé ìyá àbàjẹ́ ni lódodo arákùnrin yìí sá fún àwọn ẹ̀ṣẹ̀ láńláńlá tó wo pé ha kí n gbọ́dọ̀ pa yẹn ha kí n gbọ́dọ̀ sagbére ọtí ní mú òun ẹ̀ṣẹ̀ tí ẹ sì kéré lójú tó fi wò ṣùgbọ́n gbà tọrọ lọ ọtí tán ó di pé àti lódodo ìyá àwọn ọ̀bàjẹ́ lọ sí jẹ́ ihun tó sá fún ọ̀padà rọ́lù náà ọ̀padà sagbèrè ọ̀padà pọ̀ wọn ọlọ́mọ ó jẹ́ kí àfàwà Usman mọ̀nà àfàà sọ pé fọ́jì tẹ́lẹ̀ bọ̀lọ̀ khamra ayọ́ náà ẹ̀yìn èèyàn ẹ jìnà sọ́tí ó fa innaha wallahi orí pé mo fọlọ́n bá bọ́ra láàyè tẹ́lẹ̀ olè ìmáàna wa ìdìmáàna lọ khamr illa la yushiku an yakhruja ahaduhuma sahiba ó ní pé mo fọlọ́n bá bọ́ra kò lè kójọ sí inú ọkàn nìkan ṣoṣo lẹ́ẹ̀kan náà ìgbàgbọ́ àti ọtí lẹ́ẹ̀kan náà ṣoṣo ọ̀kí yà lẹ́ẹ̀kan jáde nù ele sì ṣe déédéé ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ nípa pé ọlọ́tí ò ma máa mọ ọtí lásìkò tí ń mọ ọtí lọ́wọ́ kó wá di olùgbàgbọ́ òdodo gbogbo ẹni tí bá ń mu ọtí lásìkò tí ń mu ọtí lọ́wọ́ yẹn ìgbàgbọ́ òdodo wa ló gbé five thousand six hundred sixty six tí bá ló ti sinẹ̀ lálàáfíà àwọn àtàjẹ́ ọlọ́run à ń sàlàyé fún wa nípa ọtí àtàwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ igbó gẹ́gẹ́ sìgá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn mú láwùjọ yìí títí yí wọn lọ́pọlọ àwọn olùmọ̀ ní pé ó tó gẹ̀ fẹ́ni ọba jẹ́ ọmọlúàbí èèyàn láti jìnà sí torí pé ọlọ́run bò ní ní kéèyàn ó jìnà sí àwọn nǹkan yìí àti ni ṣùgbọ́n ẹni tí ọ̀gbọ́ òun ní ọ̀padà máa mọ̀ pé ha wọ́n sì wí fún mi o ẹbẹ́ yìí náà ẹ̀rọ lọ́tí tó fagídí kírun lódodo tọ́lọ́run bá sì jẹ́ òye wa nípa tí yọ ma gbé jìnà sí na tí ọlọ́run bá wà á ní sọ́lá kò ibi títí ma ń bẹ̀rẹ̀ owu na náà ní pé owu si sì ní olè má kírun yìí ṣùgbọ́n ní sọ́ọ́fù yìí ẹ ma rí fáwọn èèyàn òun máa ronú pé kí ni wọ́n ń símú sí tó pé ni ó ti yé mi èmi ń ti ń sálámà wọn ò ní bí ó ti aṣá àfọlá àtàfọlá ò tí wọ́n fi dìde pé áá ah, ah! ẹni yìí ń rùn nǹkan òun rẹ̀ ọ̀dà ọlọ́tí ó sì fẹ́ jẹ́ nìkan tí ó kírun onígbó òun náà sì fẹ́ kírun kọ̀ fẹ́ sì rúlẹ̀ bẹ́ẹ̀ náà ló ń sìgá lẹ́wà rí pé yọ padà wàá mú sọ́ọ̀fù tiẹ̀ ní sọ́ọ̀fù kẹta síbi tí sọ́ọ̀fù dé ní sọ́ọ̀fù kẹrin níbi sọ́ọ̀fù dé ibẹ̀ ni ó ti máa ti aláàwọ̀ àkùbà òun ni ó ti máa ti aláàkùbà ọ̀jẹ̀ ẹ máa wò pé àyè ah, ti jẹ́ bọ̀dá ẹ̀yìn musa wùdí lẹ́yìn ni òun ló yẹ kò fẹ́ mọ́sálà ìmá kéwù ṣùgbọ́n mọ̀ pé tó bá tó pẹ̀lú àwọn èèyàn ìtìjú ní ọ̀jẹ́ tó wọ́n fẹ́ kẹ́kẹ́ tó lẹ́yìn ọba tó lọ ọ̀rọ̀ ló bá bu àyà mí tó ń sọ ọ̀rọ̀ ọba sọ pé lásọ̀dá ẹ̀ta kò tún sí wo fẹ́ni yòówù tó bá dáko sọ́ọ̀fù tiẹ̀ lọ́nà tó jù rí báyìí yàtọ̀ fẹ́ ṣe pé sọ́ọ̀fù tán àwọn sọ́ọ̀fù kejì sọ́ọ̀fù kejì tán àwọn sọ́ọ̀fù kẹta ìwọ nìkẹ́ lọ́wọ́ àríra ìwọ́kọ́là nẹ́bí sọ́ọ̀fù ṣùgbọ́n ẹni tó ṣe pé ọta kété nítorí pé ohun tí ń rùn lára rẹ̀ kọ̀fẹ́ jí wọ́n gbọ́ tàbótí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọta kété nítorí pé ọ̀fẹ́ wá mọ́sálásí dé ìtàn bàbá àwọn ìyá adé máa ń ṣe wọ́n máa fi ohun mọ́sálásí ọgbẹ́ lẹ́wẹ́kúrẹ́ níwájú táwọn làwọn náà ṣẹ̀ lẹ́wẹ́kúrẹ́ anábì lò nírun anábì lò nírun yóò dàpọ̀ wá mọ́sálásí kò tò lọ́dìgbẹ́ àwọn èèyàn ó ti tó ní tìjú fún ọlọ́tí onígbó onísìgá láti jẹ́ gbogbo owó pé ah kí ní yẹ ọ̀bọ́mọlúàbí mu nígbà tó bá ti àwọn ajẹ́ pé ń lè wà láàrin àwọn èèyàn á tí ń bá ní tìjú kankan tí ń bá ní ihun tó yẹ pé ó dojú ti ní jẹlé yìí nìkan gan lọ ó tó bí n fi ọtí yìí lẹ̀ ọ̀pọ̀lọ́ tí bá fẹ́ ṣàánú ní ronú débẹ̀ o kàkà tí ó fi ronú débẹ̀ àfá yọ pa àwọn pátápátá ni yóò máa wò òun lọ́ọ̀kan tí wọ́n bá ti wá pé òun ní ọ̀gọ́gọ́ pé sàdá kàtà yà Muhammad ń bá tẹ̀ sí ẹ lọ́lọ́ torí pé ó ti pàwọn ti ti pẹ́ ọwá ti lè jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá tó sọ pé òyà tó dàkọ màá dékèrè lẹ́hìnwá àni ọtí àtàwọn ọmọ ya rẹ̀ yóò máa kọjú níbi irin ọlọ́run yóò sì máa kọjú níbi ìmọ̀ sọ́dọ̀ ọlọ́run oníjì yóò gbogbo ọlọ́tí ní lórí agbègbè yìí yóò padà di pé wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò padà di pé yóò jùlẹ̀ pàápàá jùlọ lọ́ba tiẹ̀ tí wàá gbọ́ tó bá kírun wọn ò ní gbà wọn rẹ̀ fódídé ogójì ọjọ́ ọ̀ ìwùlẹ̀ pàápàá sójú kan náà ìwùn <laughs> tí wọn ò ní gbà ìwùlẹ̀ jẹ́ ń kí orí ni òtún ìṣẹ́lẹ́ tí fọ́ sílẹ̀ o àbú rẹ̀ bá di méjì eléyìí lọ fà tí àwọn ọ̀kẹ́ ti rí rò pé ah, ọtí ọlọ́tí ò ní wà lè jẹ́nà wọ́n rò lọ títí débẹ̀ náà ní òkè nígbà bá ti di pé mutí wọ́n ní wọn ò ní gbà wọn òun ti ní wọ́n lè mọ́ yọ aṣọ bí ilẹ̀ bí yọ ọmọlẹ́kìyàmà òun ní nǹkan akọ́ṣọ́ ọkọ̀ wọ̀ lọ́jọ́ wọlẹ́kìyàmà ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé lẹ́yìn sáà lọ́lẹ́ sílá ó lè padà débẹ̀ fẹ́ lómi ṣùgbọ́n kèsè gbogbo ọlọ́tí ọlọ́tí tó yẹ pé ó fètò sí ọtí tiẹ̀ bí ṣe mú àbá ó sara lóge ọ̀tọ̀ lásán tí máa fi mú ọ̀tọ̀ lásán tí máa fi mú gbó tó bẹ́ẹ̀ ti mú sára yìí yọ lọ yóò yẹn núra yọ wá ṣe òun náà kọ́ bọ́ sáfù kó dé ó lè jẹ́ ní mọ́sálásí ohun rẹ̀ jálẹ̀

ṣíṣe náà ni ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ tọ́ba díjọ́ òbúdà lòkè yàmà ọ̀rọ̀ wọn ó léwu púpọ̀ torí pé ọtí yóò kó báyàn láti má jẹ́ kéèyàn ó tètè rálì jẹ́ ní ọlọ́run ọba wọ̀ ṣùgbọ́n ní ọba jọ́lọ́ tí ò túmọ̀ sí ṣe mùsùlùmí o ànábì wa sọ fún tó ọba àgbéjáde pé pé mọ̀n balẹ̀ nẹ́sà aláhùn mí ẹni yóò bá tó sì mu ọtí ọlọ́run abọ́ yọ ìgbàgbọ́ yóò yọ ọ́kò nínú ọkàn rẹ̀ yóò yọ ọ́kò lọ́kàn rẹ̀ káàmọ̀ yàkùnlẹ̀ ìsánú alẹ́kọ̀mí ìsọmì ráàsì gẹ́gẹ́ bí ọmọ ìdí náà ṣe máa ń bọ́sọ kúrò lọ́rùn bẹ́ẹ̀ náà lọ́run bó ṣe bọ́ ìgbàgbọ́ kúrò lọ́rùn tọ̀hún ẹni ó bá jẹ́ ọlọ́tí ẹni ó jẹ́ alágbèrè láti mọ̀ pé ọ̀rọ̀ ọtí àtàwọn ọmọ ya rẹ̀ ká gbé jùlẹ̀ ká fi ilẹ̀ ká jìnà sí tabarẹni tí mú lẹ́gbẹ̀ẹ́ wájá ti sí fún bóyá wà sí wálé òwúlò ó sọ ọlọ́run bá ti sọ títí lórí ọ̀rọ̀ ọtí àtàwọn ọmọ ọyá rẹ̀ ìlànà lọ́wọ́lẹ̀ ọmọrà ọtí ọlọ́run bá lóhun gégùn fún àwọn olùmọ̀ tún bá dé di pé àníṣẹ́ ọ̀rọ̀ níbi Muhammad sọ́lá sọ́lá ti ń sọ fún wa yẹn tún kó síbi eléyìí náà pé ká má gbọ́ sí pé ọtí òun nìkan ọlọ́run ọba ti gégùn fún gbogbo ohun tí bá máa ń wúyàn ń rà ó gégùn fún ó gégùn fún nǹkan náà ìyẹn ni pé igbó sìgá ẹmu àti gbogbo ọlọ́run ọba gégùn fún wọn fáwọn nǹkan náà pé ibi dandan ọlọ́run ọba kọ́ máa bá ọtí ibi dandan ọlọ́run ọba kọ́ máa bá igbó ibi dandan ọlọ́run ọba kọ́ máa bá sìgá ibi dandan ọlọ́run ọba kọ́ máa lọ ìgbọ́n ọlọ́run bá ń bẹ lórí ẹ o ọlọ́run bá ti sépèlé ọ o ọwọ́ àmú tí olóhùn ṣiṣẹ́ ọ̀rá ọba ronú sí kẹkẹ ronú ọ̀rọ̀ sánẹ́bí sọ yìí àníkè ìbídẹ́ ni ọlọ́run bá kọ́ máa bọ́ gbogbo tó ṣe láàárọ̀ ọjọ́ tó ṣe lọ́sàn-án ìwọ òfin rí lé fọ́ńtì ẹ òfin rí mú òfin ralẹ̀ ọtí náà ló fi mú ti tọ́ dànù ọba àlẹ́bí ni pé kọ́ máa wọ́sà bẹ́ẹ̀ náà wá ní gbogbo ẹni yóò ti ń bá àwọn èèyàn pọn sí tí ń bá wọn bù gbogbo olùbú ní bọ́ sí pé à ah, ẹwà mọ̀ ó ti wá wà ní ẹjọ́ mọ̀ kékeré ọtí ní kẹ̀ǹtìsẹ́ ọtí ni lẹ́yìn kọ́ bá wọn rọ́ sínú ògò mú tí náà jọ ní o wọ́n bá ń bẹ́ẹ̀ náà wá lẹni tí ń tà wọ́n pé ah, alájà ni láti gbà ó ti lọ mọ́ká ó ti pọ̀ títí kò mú bá ṣùgbọ́n kì í ta o ṣùgbọ́n kò ní mú ẹ̀rẹ̀ bá lẹ́nu ọ̀ ọ̀kẹ́hùn kẹ́hùn ibi ìdẹ́ni ọlọ́run bá kọ́ máa bá ọ wọ́n mú bí sáà ẹni tí ń bá wọn tà ibi ìdẹ́ni ọlọ́run bá kọ́ máa bá wọn náà wà á síra ha ẹni tí ń bá wọn kọ́ àtẹ̀ntí ń bá wọn kọ́ wà máa tẹ̀ síra wà á mílà ha eléyìí ló lé wọlọ́kadà tó ṣe pé wọ́n gbé ọtí sẹ́gbẹ̀ẹ́ títì wọ́n lò dé pátí bàbá bọ́ sí wọn lẹ́gbẹ̀ẹ́ tí mo lẹ́ ń lọ wọ́n nígbà àwọn lọ àdúgbò báyìí ni tó wò pé àà ah, 500 ah, òun náà sì jẹ́ lọ́kadà rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ ti ẹ làwọn ti rí kọ́lọ́ sí ni eh, wọ́n mú fúwájú ní gbọ́lọ́mọ́ jẹ́ ń ṣe rí ibú ìwọ bá wò pé à ah, ẹbọ́ tí ni dípò tó fi jẹ́ 200 yìí ń pé 500 fún báyọ̀ gbé ọba ni ẹgbà 400 lọ́wọ́ mi ìwọ náà bá fọ̀n olórí ibú kan náà jọlẹ̀ yìí méjèèjì wà hàmílà ànábì ló sépèlé yóò ó gbẹ ẹni tí bá máa ń sọ́bá sí máa ń gbé ọtí olórí ibú náà ni àwọn náà ibi dẹ́dẹ́ ọlọ́run bá kọ́ máa bá wọn eléyìí ọ̀sẹ̀lẹ̀ lọ́sẹ̀ tó lọ fọ́kàn náà ọmọ kéwú kéékèèké labára ọmọ kéwú àwọn méjì wọ́n bá ń gbé kírètì ọtí kọ̀ọ̀kan wọ́n fà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì ìsáàlùmùtà ah! lọ́kọ́ rí ọgbà àbẹ́ àárí àárí àwọn ọmọ ilé kéwú ni wọ́n máa ń fọ́n tí bàbá tó ní wọ́n máa bọ́ fọ́n tí lọ́gbẹ́ ẹsẹ́ wó ẹ̀yọ́ máa kéwú yẹ ẹsẹ́ wó ọlọ́run tuntun yìí náà ẹsẹ́ wó ẹ̀dẹ́gbẹ́ ó la ilaha illallah ọmọ ilé kéwú ní bá wọn fọ́n tí ọmọ wúrà ọmọ tí ò tí bàlágà yìí àwọn lè má ti lẹ́sẹ̀ ṣùgbọ́n bó ni ẹni ó jẹ́ àfa wọn òun ni ó lẹ́sẹ̀ rẹ̀ lọ́rùn rẹ̀ o àfi tí ọba mọ̀ sí lókun bákan náà wà lè mọ̀ àmọ́ ọ̀la tẹ̀yìn ibi tá ń kọ́ sí lọ ilé tá a kọ́ títí iwájú ibi tá a kọ́ títí ṣọ́ọ̀fù tá a kọ́ títí gbogbo omi tó ti máa ń wà pátá ó ń sọ ọlọ́run bá ní pé bíi dẹ̀dẹ̀ ọlọ́run bá kọ́ máa bà àpá àbúdá ló gba àdìsí náà wá ní àdìsí three thousand six hundred and seventy four ọwọ́ tá a jẹ́ òsín ọlọ́run ẹjẹ́ akọ títí àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ torí pé kò ní nǹkan kan ṣe fún wájú pé yóò kó báyé wa àtọ̀run wa lọ kódà ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn sọ́lá fún owó lé àwọn tí bá máa mú ọtí àfá Abdullahi ibn Amr wọ́n bí nípa àwọn nípa pé tọ́lọ́ tí bá ń sàárẹ̀ eré Abdullahi ibn Amr dákùn sàlàyé fún wa nípa pé tọ́lọ́ tí bá ń sàárẹ̀ ẹgbọ́n tábìlá ibn Amr sọ ó ní pé látẹ̀rùn dú ṣùgbọ́n ọ̀bà lọ́kọ̀ mọ̀ràn tọ́lọ́ tí bá ń sàárẹ̀ ẹgbọ́dọ̀ sàbẹ̀wò rẹ̀ ìdà àwọn ìdò sáàrẹ̀ bá ń ṣe wọ́n ẹ gbọ́dọ̀ sàbẹ̀wò wọn sáàwá lè rí ṣe láwùjọ táwà yìí tọ́bàtẹ̀ tó wá lọ ààrẹ wà ń ṣe lólé ìwòsàn babalá fẹ́ lọ ọ̀rọ̀ Abdullahi ibn Amr rí pé ẹ́ bàbá ọlọ́tí àfọ́ Abdullahi ibn Amr sọ pé àgbọ̀dọ̀ sàbẹ̀wò rẹ̀ ti bá ń sáré ìyẹn ni pé ààrẹ ti ń ṣe òun ló fi ṣe rẹ̀ torí pé àìsàn tí yẹn ń kó lára ọtí kò kéré tí èbá sàánú ọlọ́run tí èbá sàánú ọlọ́run ẹni tí mu títọ́ bá lè fi ọtí ilẹ̀ ni ah bàbá mọ̀ bọ́n bá tó bá mọ bọ́lọ́run bàbá ń ṣe ń jogún àlàáfíà fáwọn tí ò mọ ọtí ni ọ̀bá wo pé ọtí yóò dún wọn lálàáfíà láyé fún ọwọ́ àtijọ́ ìgbìlá kí àwọn tún ṣe rí fún ọ̀láyé kò tún lọ́run kódà abdullahi àwọn òtún sàlàyé fún wa pé láàtú sẹ́lẹ̀mù aláṣọ́rí bá tẹ̀lẹ̀ ọmọrí tẹ bá pàdé ọlọ́tí tó sọ pé ọ̀sọ̀rọ̀ alẹ́wà rà láàtú ibi tí ọ̀rọ̀ àbẹ̀lá ìbọn àwọn mọ̀tẹ̀ lè tó tàbá wá ní wọn níyà bóò láti fẹ́ ṣe ọ̀sọ́gbọ́ta fẹ́dà láwùjọ tá wá yìí tààlà ní sálámọ̀ sí yàwá nínú ilé òun ló sì jọlọ́tì nínú ohun tó jọni lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn màdám làwọn náà dọlọ́tì lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké làwọn náà mutí lónìí kódà wọn bá tún gbé ẹlòmíì tán láwọn fẹ́ gbé lọ pàṣẹ òtẹ́ẹ̀lì ohun tí wọ́n máa béè lọ rẹ̀ níbi ọtí wò lọ máa mu ṣé ìṣe ni mu

ó ní fúnmi olówó lọ́sọ fún ìwọ yìí ti ya wèrè púpọ̀ ní ilé òkú olè làmọ́ ọkùnrin táwa ń wí igbó ní mu ni wọ́n fi mu wádọ̀ ọwọ́ àti pé ńlá láàfin àbọ̀ díẹ̀ díẹ̀ ńlá láàfin àbọ̀ díẹ̀ díẹ̀ ìmọye igbó tí máa mu lójúmọ́ ni wọ́n máa mu ẹyọ ká ẹni ọwọ́ ajé bàbá rẹ̀ tí wọ́n ń sunkún lé lọ́rùn pé wọ́n mọ̀ yìí tí mo sì fẹ́ tọ́jú rẹ̀ tó yẹ kó wọ́n náà mo bí lọ́kùnrin mo ní òfin gbóyìn ilẹ̀ bó ṣe yarí mọ́ bàbá lọ́wọ́ ní nǹkan àbọ̀ ìbá mi sọ fún bàbá mi ah ó ti ní gbogbo ẹ̀kọ́ ẹyọkẹ́ náà lókùn sí ẹyọkẹ́ náà ní ni máa mú lójúmọ́ lónìí sí ìgbìyànjú tó ní èmi mo máa ma tí máa mú lójúmọ́ tẹ́lẹ̀ wọ́n wá ṣe ẹ̀kọ́ ẹyọkẹ́ ẹ̀ tún yìn mí ah, ó ti yàn ọmọ tá ń wí yìí àti o ọ̀padà dẹni tó ṣe pé igbó rẹ̀ òtí ẹ̀wà mọ́ níwọ̀n mọ́ ní àwọn òbí gan padà á rí pé tó àti tí mo gbó káàkiri kọ́lọ́n bọ̀bà lè fi akọ́lá wàhálà gbogbo àwọn ọmọ wa má jà tó ká má fojú kékeré ká má fi di wọn ká má kíyèsí kí ni wọ́n mu kí ni wọ́n jẹ gbogbo wa bàbá náà tó ti jọ́lọ́ sí má torí fáyé rẹ bàjẹ́ má bá yé ọmọ rẹ jẹ́ ìwọ náà lọ rà fúnra rẹ má jẹ́ ọjọ́ pé ọmọ náà ló tún máa wá rẹ̀ pé ọyá wá ọlọ́ba ọ̀rọ̀ tí wá lọ́mọ léjú ó yọ owó lágbègbè lòsì yóò ti léjú lòsì yóò bẹ́ẹ̀ sí ó ti yẹ ọ̀dà máa bínú ìfọ̀n díẹ̀ mú ìfọ̀n díẹ̀ mú bàbá òṣì nínú sọ fọ́mọ pé owó fọmọ díẹ̀ mú lọ́ba mo díẹ̀ kù lódodo ló gbé fọmọ lọmọ náà mú ni wọ́n jọ síkùn lẹ̀ lábẹ́ igi nígbà tó mọ́ padà yí àwèrè tán wèrè tiẹ̀ tó ju ti bàbá lọ ọ̀pọ̀ láwùjọ wa yìí ẹ dákun ẹjẹ́ sọ́ra gbogbo ohun tó bàbá yẹ wájẹ́ tó bọ̀rùn wájẹ́ jẹ́ jìnà sí gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan kan tí ń ṣe fún ni inú tó wá sí lójú jù ni pé ìlú wa ta tó wá wà yìí wọ́n wà ń kà wá sí kòkè ní kòkè jìkù kẹta lọ́dọọdún pé lọ́yọ̀ ṣèṣe o ìlú táwọn tájù tí wọ́n rọ tíjú ó ti láwọn ọdún tí wọ́n gbé kòkè ní fún wa táwọn aláṣẹ kòkè ní nínú àwọn tọrọ tí aburú ńlá ó ti lọ́dún tó yẹ kó gbé wa ń kòkè jì tàbá wá rí fò rárá láwọn àṣepò karùn ẹwà àwọn ìlú tí ń bẹ gbogbo abẹ́ ọ̀yọ́ ṣèṣe wọ́n wá láà nípò rárá kò kààrún láti ọlọ́run ṣàánú wa o gbogbo ọwọ́ tọba sí tọba yẹ ọkọ́ sọ́ọ̀bù ọwọ́ àgbà ọlọ́tí ibẹ̀ àbòrún ńlá nìkan bá ọ gbogbo ọwọ́ tọ sọ́ọ̀bù kọ sọ́ra gbogbo ibi wọ́n ń kọ́ tí lọ ìdíje ọlọ́run ọba kó máa bá àyè yẹn ẹni ò ní àtẹnitọ́ láyè náà abẹ́lẹ́ òun kọ́lọ́run bọ́ba lè kára kó sàánú ẹnu kọ̀ọ̀kan wa bí a bá kùn sí ọlọ́run kó ṣàtúnṣe wa o ọlọ́láhùláhùlá ọkọ̀ tẹ̀lẹ̀. alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala hatta kafun ọlọ́run àtìkẹ́sìkẹ́ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam kí àjẹ́ kọ́lọ̀ bá ara lẹ́wọ̀n sábẹ́ rẹ̀ tí gbogbo ọ̀sùn lápọ̀ tó fi dọ̀jú ẹ̀sán lẹ́yìn eléyìí àwọn tí ń mu sìgá a lè rẹni tí ó máa wo pé ọlọ́run ṣeun sìgá náà lèmi fún mú ń tèmi mo dúpẹ́ fọ́lọ́run bàbá mi ò mú sí bẹ́ẹ̀ ni ò mú gbọ́ lẹ́yìn sìgá nìkan àbóbí ni ó máa wo pé áá ah, lọ́n mo dúpẹ́ o tọ́ lọ́kọ̀ mi kó ń bẹ́ o tí o bá ṣe pé sìgá nìkan tí wà ń mú yí náà ìkan kanáà làwọn olùmọ̀ pé o àti sìgá àtàwọn tó ju sìgá lọ ìkan kanáà ni torí pé sìgá gẹ́gẹ́ fúnra rẹ̀ àwọn tí ń ṣe é gan sọ pé ìmọ̀ ń tètè pààyàn ìmọ̀ ń tètè pààyàn ní kékeré sìgá aburú tiẹ̀ kéré sáwọn èyí tá a sọ yẹn ni ṣùgbọ́n aláboró lòun náà téèyàn bá mu sìgá dáyè kátá oògùn èèyàn sìgá ní ọjà aṣọ onísìgá tó bá bọ́ọ̀lẹ̀ tẹ bá rí tẹbí ètè gbóhùn ẹ̀ tìmọ̀ pé á ẹni yìí mu sìgá ó ń sìgá ní ọjà sìgá yìí wá ní àwọn tí ń ṣe é gan lágbàáyé gan wọ́n sọ aburú tí ń fún àwọn lórílẹ̀-èdè àwọn ìyàwó tó jáwọn èbó bó ti jẹ́ pé àwọn ní ó lè máa mú wọ́n sì ń wọ́nà àbáyọ lórí ẹ̀ wọ́n ò tí ì rí ṣùgbọ́n lọ́dọ̀ tiwa yìí gbogbo ohun tó lè ní àmú sìgágin ọ̀tí àwọn èèyàn ni wọ́n fẹ̀gbọ́n wọ́n rí pé àwọn èèbó mú lásìkò ìgbà táwọn èèbó fi wọ̀lú yìí wá làwọn náà kọ́ sí wọn tó fi dọ̀rẹ̀ sí wọn lọ́rẹ̀ lónìí àwọn ọmọdọ́mọ fi mú láàrin ẹ̀sìn báwọn lónìí láwọn ìlú ti wọn àwọn atẹ́gùn àwọn atẹ́gùn àwọn atẹ́gùn àwọn òtútù ńlá iná làwọn máa fi ń wò fáwọn fi ń pa nígbàyà wọn wípé ńgbà tó tútù bá fẹ́ mọ àwọn gbàyà táwọn bá rí iná lù tí iná pàdé òtútù òtútù ọlọ́ọ̀ òtútù òsí lọ́dọ̀ tí wọ́n ń bì básìkò ọyẹ́ gan bá dé gan ọyẹ́ tó ṣe gbé nígbà tí ó bèèrè aago mẹ́sàn-án ọdọ aago mẹ́wàá ọyẹ́ ti kásẹ̀ ńlẹ̀ àwọn ọ̀lú tá ń sọ yìí láta twenty four hours ní èlò tútù tí wọn tí ẹ bá fẹ́ mọ bó tútù ṣe rí kọ́sàgbàjọ́ ọ̀sẹ̀ lọ yóò lè máa kẹ́sí bí àwọn òtútù àwọn olè ìbò yẹn ṣe rí tí ẹ bá déjọ́ àwa wọ̀lọ́yìn ríwẹ̀ níjọ́ mo débẹ̀ mo sọ̀kalẹ̀ lálẹ́ ara mi ò kó ní ilé gbámọ́ra ní ìríwé ẹ̀rí láyé mi pé ẹ́ àbújá yá kí n sùn ní mọ́tò kí n lọ sùn lábújá pé mi ju irú àyè yìí lọ kò síbi yẹn fẹ́ sùn tó òtútù bẹ ní agbára ju ojú tó lè fi wo lọ tọ́ba wá jẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lòtútù wá rí báyìí bóò ni ó ti wá rí láwọn orílẹ̀-èdè àwọn ìlú èkó yẹn táwọn bá sọ fáwọn mú alákọ̀ọ́kọ́ ni pé wọn ò lẹ́sìn nípìnlẹ̀ àwa lẹ́sìn islam fi ń darí wa bóò wá ni ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí tí ó máa wá mu sìgá inú tó jẹ lójú lónìí òun náà ni pé lè mọ́ mu mọ́sálásí òun náà mu sìgá o lè mọ́ mu mọ́sálásí àfá ọba wọnú yàrá lè mọ́ mu ọba wọn parí sìgá ń bẹ̀ bàbá wọ yàrá ilé lè mọ́ mu àgẹ́tí ní sàlùwàlá ọtí ní ọ̀rọ̀ sí papọ̀ mọ́ mi yóò ti ní wọn lọ́tọ̀ọ̀tọ̀ bí àgẹ́ mẹ́ta ni èyí tó ti ń bẹ́ẹ̀ èyí tó mi lásẹ̀ mẹ́ẹ̀ omi àdúrà yóò ní wọn lọ́tọ̀ọ̀ ìwọ onímọ̀ ìtí ń fọ́kọ̀ kẹ́ ṣe òun lọ́mọ̀ pé ọtí lòun rọ sínú ilé ìbò làwa ń lọ nígbà tí lè mọ́mú bá mú mú kó mu bó wá kí n dàdá ní fẹ́ ṣe àbẹ̀lọ́ fọ́nà bọ́ba lẹ́ta kọ́ba tún àwùjọ wa yìí ṣe ta bá ní wọn lọ́rẹ̀ẹ́ ta ní wọn lẹ́gbọ̀n ta ní wọn lábúrò ta ní wọn láǹtí ẹja kìlọ̀ fún wọn látòrí sìgá débi gbogbo àwọn ọmọ ọ̀yá rẹ̀ ọtí igbó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jìnà sí ni ẹni wọ́n bá jìnà sí iná ẹni wọ́n lá ẹnìkan bẹ láwùjọ wà yìí gbogbo wa náà lámọ̀ ebi ọmọ àdúgbò kan lọ́jà alámbẹ̀ ní tí mo fókọ̀ bọ̀ láti rí ni gbogbo wa lámọ̀ kékeré igbó ló mu ló fi yàwèrè dòní ń bẹ nínú àwọn tó yàwèrè kàgbó nínú ìlú wa yìí kódà ọ̀kan náà ọmọ ìyá mi sọ pé á òun sì fi àwọn fámìlì rẹ̀ ń táìmù kan tóun fẹ́ parú sí àfúnkọ́ lọ́wọ́ bọ́ là ṣùgbọ́n wọn dáhùn lóhùn ẹnìkan lọ́wọ́ kọ́ dáhùn ṣùgbọ́n ń gbọ́ ìyá náà wo pé tó àwọn fámìlì yóò fún ọ o mọta táwọn yìí lónìí ọlọ́lọ́mọ yà lùjẹ̀nú tí ó wà ìbẹ̀rẹ̀ rẹ̀ ni igbó mú gbogbo àwọn ọmọ wa tẹ́ pé bá ti rí pé wọ́n ti sí mu sìgá à ní ẹ máa fún wọn máa mú wọn lọ bí wá sí tí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run ìtẹ̀bá rí tí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ jí wọ́n gbọ́ ní ọmọ òkèrà lànà yí ọ̀dá yóò kó yẹn yóò ọmọ lọ́ọ̀dé yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké sí bó ti yẹ pé ọlọ́run bí ti fẹ́ dá ọmọ mi lọ́jọ́ iwájú ó ti fi igbó ó ti fi ó ti fi sìgá ó ti fi báyá rẹ̀ jẹ́ ó ti fi ọtí ó ti fi dayá rẹ̀ rú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nẹ́wó lónìí iná ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tẹ́ bá bá wọn bẹ̀ báyìí àwọn mẹ́sẹ̀ sun àwọn díẹ̀ sẹ́yìn tí wọ́n mọ tí ni wọ́n ní ọkọ̀ síwájú ni wọ́n máa mú wọ́n lè fáwọn àwọn gbádùn ayé ni wọ́n mọ̀ pé yàrá wọn jẹ ẹjá kìlọ̀ fáwọn àbúrò wa ẹjá kìlọ̀ fáwọn ọmọ wa ohun tọ́lọ́wọ́n bá ṣe fún wa lẹ́tọ̀ọ́ pọ̀ ẹ wo pẹ̀sí lápèjúwe nígbà táwọn kẹfẹ́ ṣe ní haram wọ́n gbé àwọn àwọn alifábẹ́ẹ̀tì tó wà ń bẹ̀ pé pé eh, against for eh, kí ni wọ́n pè for Palestine eh, to support Israel òun náà ní pẹ̀sì tàbí wọn kọjọ mọ́bẹ̀ pé wọ́n kọjọ tó ń pè pẹ̀sì nìyẹn ife ẹ̀sìn owó tẹ́ẹ̀fì hàn Palestine lémọ̀ tẹ́ẹ̀fì lè ràn Israel tẹ́ẹ̀fì lè ràn lọ́wọ́ ife àwọn israẹli wọ́n ṣe bẹ̀ sí gbogbo bí wọ́n ṣe dọ́gbọ́n sí tó ọlọ́run ọba òsè lè wọ̀ kò ní àmàmù pẹ̀sí o kò ní àmàmù kọ̀kákọ́lá o wọ́n wá pọ̀ lónìí ó ti ẹ̀tọ́ ẹni tí ń pera rẹ̀ ní bígì yẹn ó ti fi ọ̀pọ̀lọpọ̀ wọn jáde lónìí tó yẹ pé yóò bá fẹ́ mú bẹ̀ lóòótọ́ pa díẹ̀ díẹ̀ lòun náà ṣùgbọ́n kì í sọ̀rọ̀ jẹ̀díjẹ̀dí lòun jẹ́ kì í sọ̀rọ̀ báwọn kìíní ṣe wá pọ̀ tó yìí àwọn ètò rẹ̀ àwọn màsínà àwọn imat àwọn tí wọ́n ń bẹ rẹpẹtẹ àwọn tí ń sọ tí yìí náà wọ́n ń ṣe wọ́n àwọn náà sì mọ̀ pé eléyìí àwọn tí èmu tí náà wọ́n ní bùkátà sí owó làwọn tí wá sí sí wọn ó jẹ́ káwọn ní ọmọ àṣọ kódà wọ́n máa sọ pé ẹni tí àwọn tó ń ṣe guinness ni wọ́n ń ṣe léyìn náà àwọn tí wọ́n ń ṣe trọ́bì ni wọ́n ń ṣe léyìn náà àwọn eléyìn ti tó wà ká máa mú ó ti tó wà ó ti tó wà ká máa mú ṣùgbọ́n síbẹ̀ àwọn èèyàn jìnà wọ́n jìnà sáwọn eléyìí kódà àwọn tí wọ́n bá mú gẹ wọ́n máa ní pé ẹ̀yìn yóò ráyé wà ráyé jẹ ẹni ọba lówó lọ́wọ́ gan tí ò tí ì mu tí láwùjọ ti wà yìí wọ́n gbà pé ìyà ń jẹ tọ́ ọba lówó lọ́wọ́ débi pé o lè máa mu tí tọ́ máa mu àwọn tí olówó ńlá nínú àwọn tó gbà pé o tó rí owó o tó rówó lò ó sì jẹ́ pé kò rí bẹ́ẹ̀ o àìmọye àwọn olówó láwùjọ tá a wà yìí tí wọ́n tọ́ tí wò rí ẹni yóò tí ọba rí ọ tí ọba mọ tí tí ò rí mu láyé oríire lọ́jà sí fún ọ múra sí kó ṣe sùúrù kó lè bá mọ tí àlùjẹ́nà torí pẹ́ni tí ọba mọ tí láyé ànábì Muhammad sallallahu alaihi wa sallam sọ pé àwọn ni wọ́n mọ tí lálùjẹ́nà o gbogbo ẹni ọba mọ tí láyé tí ọ̀wá tú bá tẹ́ kú ọlọ́run ọbọ̀ ṣe é léèwọ̀ fún láti mọ tí lálùjẹ́nà tọ́ba wa fẹ́ kí wọ́n ṣe é léèwọ̀ fún rí èèyàn bẹ́ẹ̀ ń kọ́ mùdùmúdù rẹ̀ à ń gbòòrùn bẹ̀ pé àsìkò tó fi ṣe é léèwọ̀ fún ajẹ́ púpọ̀ ní wàlùjẹ́ náà ni o tọrẹ ni ọba wàlùjẹ́ náà gbogbo ohun tí ń bẹ́ẹ̀ ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún tí ń túmọ̀ sí pé ìmọ̀ tí èèyàn kò ní jẹ́ kéèyàn wàlùjẹ́ náà lọ direct kódà kó kéwọn jáwọ́ lọ kò ní jẹ́ kéèyàn wàlùjẹ́ náà lọ ní immediately kódà kó jẹ́ ọmọ àfa kódà kó jẹ́ lẹ́yà ọtí ó fa sábàbí tí ó fi kọ́kọ́ lọ jíya ní ọlọ́run ọba náà tí wọ́n bá ní kí ọlọ́run jíya ní ọlọ́run ọba kó ìjọ ọjọ́ mẹ́wàá nítorí pé èèyàn mutí láyé ọmọ ọkọjọ́ mẹ́wàá yẹn ó ti dèdè 10,000 years orílẹ̀ ayé ni òun inna yawman inda Allahi ka alifi sanatin mimma ta'uddu ọlọ́run ló wí bẹ́ẹ̀ ó ní ọjọ́ kan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ó ti dèdè 1,000 years yẹn ní pé torí ọtí tó mú ó years tí wọ́n bá fi wá sọ fún ẹ̀ pé ah wọ́n wá mọ́ sí ọmọ sí débi pé ìwọ̀gbọ̀n ọmọ wọn ṣe mọ́ sálọ̀ jíyà anẹ́kùnrin oṣù mẹ́fà ọjọ́ mélòó ni ó jẹ yẹn 180 years 180 years thousand 180 180,000 years níjò ni wọ́n dáyé òun ní níjò lànẹ́bí adámọ̀ dáyé àwọn tí ń kíyèsáyé rí pé gbogbo ìgbà tí ànẹ́bí adámọ̀ ti wà lórílẹ̀ ayé dìgbà tá ń lò lóyé lónìí àti ah, ìwọ 26,000 years àtẹ̀lé 25,000 years náà láti bàtà nẹ́bí adámọ̀ ti dáyé dásìkò táwà yìí tó bá fẹ́ àwọ̀ ajẹ́ pé wọ́n ní kéèyàn ọlọ torí pé èèyàn mu tí lọ́ọ́jìyà ní oṣù ká ó ti gbé láti bàtà nẹ́bí adámọ̀ ti wà láyé dásìkò yìí ó ti jù bẹ́ẹ̀ lọ 30,000 years ni ó fi jìyà ní ọ̀nà ọlọ́run àbẹ̀lọ́ nǹkan lọ́wọ́ bàbá lékẹ́ ọlá kọ́lá ẹ̀mí àti ẹ̀yìn kò nínú ìyà ẹ̀nà ìgbére kọ́lá ẹ̀mí àti ẹ̀yìn kò nínú ìyà ọlọ́run ọba kó fi wá wà jẹ́nẹ̀ nírọ̀rùn gbogbo ẹni yóò ti mú ọlọ́dàkùnbáwà làwọn bẹ́ o ọlọ́dàkùnbáwà làwọn bẹ́ o gbogbo ẹni yóò ti mú gbó ọlọ́dàkùnbáwà làwọn bẹ́ o gbogbo ẹni yóò ti mú sìgá ọlọ́dàkùnbáwà làwọn bẹ́ o àwa tá àwa mú kẹsàn orí ẹ ọlọ́dàkùnbáwà má sùn wá dé díẹ̀ dákun má sùn wá dé díẹ̀ àwa tọ́lọ̀wọ̀n ọba ti là dákun má jẹ́ adébẹ̀ wọn láíláí ọgbà náà